إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا Bless. وخبر ما بعدكم وحكم ما بينكم nkóradó tí àwọn èèyàn kóradó ní àyè tí àtẹ́gbà ìdájọ́ yẹn bá ṣe pọ̀ tó àwọn àdúrí òkú bẹ́ẹ̀ àwọn ètí ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹ́ tí ó ń sẹ́rí onáàbí tó lò ó fẹ́ láti fi mọ́ tó lè má rà lòkùnà ìgbó yẹn ọ̀pọ̀ ẹ̀ pẹ̀lú wa yẹ ọmọ ya kájúlẹ̀ ń gbé ìlú ìdìbò wàhálà ìdìbò ìní ọ̀pọ̀ àti òbí ẹlẹ́ẹ̀kẹ́ àmọ́ òjò ti máa gbẹ ká dú wẹ́n bá jẹ́ mú mi ní òdodo yọ pé ìgbésẹ̀ lẹ́ẹ̀ka wọn yẹn láti lọ mú níbi áwùjọ ànábì rẹ̀ ìyẹn ni omi adágún kọ́lọ́ ń ṣe fún ànábì ọlọ́ọ̀kọ̀ kan omi adágún ti ànábì ọ̀sọ́lá láàrin ọ̀sọ́lá náà láti ní ọ̀rọ̀ mú bẹ́ẹ̀ láti sọ ìròyìn nítorọ̀ omi adágún yẹn fi bá lò bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹfà ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà lẹ́yìn bàbá omi adágún tán á tún tí ó tún lórí fún àwọn tí ìdájọ́ yìí náà sáré. Ìní ọ̀rọ̀ adé ìdí síbi ẹlẹ́ẹ̀kẹ́jẹ gbàgbọ́ bá tó bá dúdú. Àwọn tó lọ fi òye yé nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn tí ẹni ní ìmọ̀nàmọ́ àdúrà náà wọ́n wá wò pé ẹni táwọn lè ti àkàsọ̀ lọ́sọ̀dọ̀ lọ́sọ̀dọ̀ àwọn àdébíọ́lọ́ tó kọ́ lọ́ba àdébíọ́lá kò kẹ̀sì dájọ́ làwọn ìgbò dáa wọn wà lọ́dọ̀ àdébí adébá ìṣẹ̀lẹ̀ àtàtà yóò mọ̀ lọ́dọ̀ ààrẹ ó ti wọn lọ́sọ̀dọ̀ náà nínú ó ti wọn lọ́sọ̀dọ̀ ìrọ̀yìn ìrọ̀yìn ó ti wọn lọ́sọ̀dọ̀ musa musa ó ti wọn lọ́sọ̀dọ̀ ìsa ìsa ní ọ̀rọ̀ ti wọn lọ́sọ̀dọ̀ àdébọ̀ ibẹ̀ ni ìgbésẹ̀ rẹ̀ tètè táwọn ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ ṣe yọ̀lọ̀ fẹ́ yàrá ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ tó kùn balẹ̀ ó ti tọ̀rọ̀ tó kọ́ lọ́wọ́ àìsàn àwọn àti tẹ̀tẹ̀ làwọn ọ̀dẹ́ tọ́lọ́wọ́ bá wà pẹ̀lú ìfẹ́ ní sọ̀rọ̀ àìsàn tó sì ní ọmọ náà fún òun gbọ́dọ̀ láti wọ́n láti dájọ́ láàrin àwọn ìlà ọ̀hún. ẹlẹ́ẹ̀kẹjọ tí ó tẹ̀lé onú àdìgbò tí ó lá ìtàhálà lámọ́ yẹn ní kúbíjà láàrin ní ìfọ́sọ̀ ìfọ́lá ọlọ́ọ̀bà àdìgbò lá pẹ̀lú títóbi rẹ̀ ní gbẹ̀ngà rẹ̀ onú àdìgbò tí wọ́n ti fi ìpéjọ ká àdìgbò ìjọba abẹ́rẹ́ ìdájọ́ àìsọ pé dídí ọlọ́ọ̀ tàbí dídí ẹ̀dá bóòlù yóò ṣe ní ọlọ́ọ̀bà àdìgbò ọmọ náà wà gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí pé ibi ọ̀sẹ̀ ọ̀nà sí ààyè yìí àìsàn pé agbègbè òkè náà ni ilé ìdájọ́ gbogbo ṣẹlẹ̀ síbi ẹlẹ́ẹ̀kẹsàn-án tá a sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ òun náà ní pé ààyè ọlọ́ọ̀bà àlejò ọlá níjọ́ ní àdìyá náà. tí ká ló rí àti àti oríṣiríṣi náà wọ́n fà sọ ìgbòrísí mẹ́ta ni àwọn kan ní kó òmìnir àwọn pẹ̀lú mọ́mí ní àdúgbò àwọn ìlú náà lórí àwọn pẹ̀lú mọ́mí ní àtàwọn ọmọ náà fi kíni kan náà lórí. èyí ó wọ bá ṣẹlẹ̀ ààrẹ náà àlejòlá ní àlejò àdúgbò àtijọ́ kàfẹ́ ṣe kàfẹ́ gbàdúgbò. bẹ́ẹ̀ sì ni a fi lè gbé àwọn ìlú tó máa yọ ọlọ́ọ̀bà àlejòlá nínú àlejò náà nípa ayé ọlọ́ọ̀bà tó kù tó ń yẹ ọmọ ìlú náírà ìlà ọ̀gbìnà náírà àwọn ojú kan ọlọ́wọ́ bá bu ẹwà fún ìjọba ẹ̀dí àwọn tí ó tutù lódòdó òbí ó sì máa rí ọlọ́ọ̀bà ìjọba àìsọ́gbó yìí ọlọ́ọ̀ àárí ọlọ́ọ̀ ọlọ́ọ̀bà ìjọba ní àyè ọ̀gá ètò ìdókò wa kọ̀ tó gbogbo àyè ó ti rọ́lọ̀ bóri sáré ẹ̀ lórí lọ́dún bóri tó sì rárá o wà á jẹ́ wá sọ̀rọ̀ náà ọ̀rọ̀ dáadáa bóyá ọlọ́ọ̀bẹ lókè ọlọ́ọ̀bẹ ìsàlẹ̀ ọlọ́ọ̀bẹ ọlọ́ọ̀bẹ wájú ọlọ́ọ̀bẹ lẹ́yìn. gba bá ti kàmí gba mi nù mọ́sálásí wọ́n máa nọ ọ́ sípò wọ́n nọ ọ́ sípò wọ́n nọ ọ́ sípò sí wọ́n nọ ọ́ sálẹ̀ ọlọ́ọ̀bẹ náà láì ní ẹ̀ ń sá ìgbàgbọ́ jáde àti gbogbo nìyẹn kò kí ọba ṣẹlẹ̀ àwọn. lẹ́yìn ilé ìlànà síbi ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹwàá lánàá olú ẹ̀mí ọ̀rọ̀ tí ọlọ́ọ̀bà lè lánàá tí ó sọ káàsì gbọ́ tí ò sí tí ò ní sí ẹni kankan tí ò ní gbọ́ níjọba ìyá olùkọ́ ọlọ́run bá sọ pé bọ́lá ní. بينه وبين وليس بين الله وبينه بالمال ثم ينظر فلا يرى شيئا قدامه ثم ينظر ثم ينظر بين يديه فتستقبله النار فمن استطاع منكم ان يتوقع النار ولو بشق تمره وفي لفظ اتقوا النار ولو بشق تمره فمن لم يجد فبكلمه كالجبال òtítí ọlọ́pàá lọ́la àyọ̀sọ́lá sọ̀rọ̀ àwọn àdéhùn yìí gbé kò sí ẹni kankan mú yín tí ọmọ abẹ àtikọ́lé tọ́lọ́ àlejò láyọ̀ ọ̀bà sọ̀rọ̀ ọjọ́ àjílẹ̀ tí ò ní sí ẹ tí ó sì olùkí kan kankan láàrin wọn àtọ́lọ́ olùdìmọ́ ọ̀sẹ̀ ìgbẹ́jọ́ wọn tó ta ìtọ́nà ọmọ ìlú rẹ̀ wọ́n máa fún ọ so ọ̀sẹ̀ ìgbẹ́jọ́ sàlágà níjọ náà ọlọ́ọ̀bà àlejò lásán ọ̀sẹ̀ ìgbẹ́jọ́ ní àjẹ́ ọlọ́ọ̀bà sọ̀rọ̀ ọjọ́ náà fún fọlá ayé àṣẹ àmúdá ọmọ ẹni yọ àwọn àdúgbò yóò wòye lọ yọ yọ àdúlẹ òní nìkan kan wá jùlẹ tó mọ ayé lóru ní ìdílé ayé nígbà wọn ayá yóò dòkó iwájú rẹ yọ wọn ayé gbé iná nínú ọgbọ yìí iná nínú ọgbọ yìí òṣìṣẹ́ ọlọ́sàn sára àwọn òfin fámìlì ìsàtọ́ àdínkù ayélujára àná ọ̀pọ̀lọpọ̀ òṣèlú kìkà wá ẹ̀ bá lágbára mi láti wá ìdá kọ́yà tètè sí kódà kò ṣe pé ìdíje kan nù dàbí nù ilé òkú kan lẹ́nu ẹ̀ tó nílẹ̀ onídìí dàbí nù òde bílẹ̀ tó tún wá rẹ méjì ọjà kan ọjà àbọ̀ onídẹ̀ẹ́ni kejì náà dá kúkú lórí ìlú yọ náà kọ́yà síbẹ̀ inú ẹ̀ka wá ní ìṣẹ́ náà sọ̀sọ́là ọ̀sẹ̀ ibi ìtẹ́kùn náà ọ̀dà ọ̀fíìsì ìdàgbà ẹ̀wá sọ̀rọ̀ lọ́rọ̀ kùnbí náà kódà kò ṣe káàtì ẹ̀kọ́ òkè ẹ̀kọ́ ètò òkùtọ̀rọ̀ mẹ́ta ló ní bá ọmọ ọ̀pẹ̀lọ́wọ̀ rẹ̀ gbólóhùn tó dáa kò sọ. ó kàn sí pé onígbàgbọ́ sọ náà onígbàgbọ́ ní òṣìṣẹ́ ọlọ́run onígbàgbọ́ pa abẹ́ sọ ń bọ̀ lórí nàìjíríà ọlọ́run sì aláàbò ní ọ̀run àti tòmí ọlọ́run àbẹ̀rẹ̀. àdéhùn wáyé mo sọ ẹ̀kọ́ látọ̀dọ̀ àbúlẹ́bí ọ̀rọ̀ àpọ̀lọpọ̀ pé àwọn méjèèjì olóògbé tí òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àlùsọ́là tó ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹ́ tiwa ìbáwọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ yóò dá sí àwọn ọlọ́wọ́ sì fún àwọn ẹ̀dá rẹ̀. òṣèlú ọ̀sán sọ pé yẹ́dínú àkádùkùn mi rọ́bìkì hápá yàtọ̀ àkádùkà wàlẹ̀ fayakúl àníta kádà ọ̀kádà fayakúl náà fayakúl àníta kádà ọ̀kádà fayakúl náà fayakúrìbù fayakúl ìní sọ̀tàtọ̀ àyíká bìbùrìyà wà á nà àbúrò bá a nǹkan dábàá ọ̀rọ̀ àdìgbò láti ṣe fún gbogbo ènìyàn jọ nàìjíríà mà iná ìdí àti sọ̀tọ́lá àkọ́kọ́ àti ìmọ̀ká ní ìdí yìí kọ́nà kó sí fáwa náà wọ̀. ó ní ọlọ́run àdìgbò ọlá yóò sùn ẹnì kọ̀ọ̀kan yín níjọ nàìjíríà mà kọ́nà ọ̀rọ̀ kò wá da gàgà àbò gàgà ọ̀rọ̀ ọlọ́run fi dàbò ìdàbò ní lórí ìgbọ́ ní sọ. ọlọ́run ọmọ sọ pé ọmọ sí nǹkan báyìí ọmọ sí nǹkan ẹlòmíì wọn ti ṣèdájọ́ kó ti kùkù yọlọ nípa àdéhùn ya fún ọmọ lọ lọ́wọ́ àdàgàgà òjò ọmọ sí ìjọba yìí ọmọ sí ìjọba yìí tó fẹsẹ lórí bẹ́ẹ̀ ni yọlọ Ọlọ́run sọ àwọn míì fún igbó ọmọ sí ìjọba ọmọ sí ìjọba yìí bẹ́ẹ̀ ni yọlọ so ńgbọ bá ti wá gbà bẹ́ẹ̀ tó lọrọ ní mọmìnì ni Ọlọ́run àdìgbò lọ́wọ́ sí ibi ìmì sàtàlítọ àlẹ ìtàbí ìdúnyà ìgbà tó ń ṣe aburú yìí mọ dáàbò bọ̀ nílé ayé ìjẹ́káwé ìyórí ọmọdé ẹ̀sìn fún ọ. wàá ní àdúgbò àdúgbò àlàkàlẹ̀ ọ̀ níwà àwọn ìlú ẹ̀kọ́ lónìí ìjọba ẹ̀dí àwọn ọ̀dọ́ sílẹ̀ ẹ̀kọ́ àwọn nínú àti ọ̀dà rárá ní kéwì ó sì bàjẹ́ tọ́nà ń wá bò láti tètè kìíní ọ̀rọ̀ tètè kìíní ọ̀rọ̀ kó tó wá di tí ọ̀rọ̀ ti nàkúrọ̀sọ tí ọ̀rọ̀ ti sẹ̀tẹ̀ tí ọ̀rọ̀ ti bára ìyẹn jẹ́ mọ̀tá nínú fáàsì nílùú ẹni bẹ́ẹ̀ kò kí ìyẹn nílùú ẹni bẹ́ẹ̀ ọkọ̀ láàrin àwọn káàrọ̀ àjíire kódà ní ẹ bá wá láàyè pẹ̀lú wọn máa ṣe àtàkùn látàkùn àbùkù bá gbogbo wa máa jẹ́ kí á ti ṣe òun náà wọ́n tún máa tó sọ tó bá ti gbìdá láàrin ara wọ́n tún máa tó sọ ìwọ ìwà kò kí ìdílé ọtún tó bá wọ ọlọ́run ó lè fa gàgà yá lọ lórí láti ilé rẹ̀ òkú táwọn èèyàn máa fi àá ah, ìwọ náà làbá ìdílé wọn náà làbá ìdílé ńgbọ́ ọlọ́run wá pọ̀ láti kọ́ wá fúra rẹ náà láti rí kọ́ wá jẹ́ kọ́ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run náà ní tó pé kó tó wá sọ ní dọ́mọ̀ sẹ̀tẹ̀ lẹ́nu àtúntì fáwọn ará yín sí náà mẹ́rin lóríṣiríṣi ọtí mú ọmọ ìjọba ọmọ òye gbogbo báyìí ìjọba báyìí ti báyìí jọba obìnrin lẹ́dẹ̀ẹ́dẹ́ tí ò wúlò tọ́lọ́ sì wọ láti nígbà oṣù bá bí wà sí ọ̀rọ̀ ọlọ́dà ربنا لا تخزنا يوم تبعث عبادك ربنا لا تجوز ولا تجوز ولا تجوز ولا تجوز ọlá tóbi ọlọ́run láàánú rẹ̀. àwọn nínú Koran láwọn àyèmí tọ́lá tó wò ní báwọn ẹ̀dá sọ̀rọ̀ ó sì fi rẹ̀ lẹ̀ ipò kálukú ló ń wọ́pù ní ìlú ọjọ́ ìlẹ̀ ní àwọn sọ̀rọ̀ ìrọ̀lákùrá wọn kọ̀tàkùrá wọn kò ní bá wọn sọ̀rọ̀ ọjọ́ ìlẹ̀ ní àwọn ní ìbásọ̀rọ̀ ètò yọrù sí wọn ṣùgbọ́n ká jẹ́ ìbàdúrà fún wọn yóò sì ní wọn tó túmọ̀ sí nìyẹn. ẹ̀ka lọ́wọ́ ayé àti ìfẹ́ lọ́sọ́rọ́ àti ìbáfọ́ra ayé àwọn máa sọ̀rọ̀ kíkọ́ ọlọ́ba àti ìfẹ́ lọ́sọ́ pé iná lẹ́bí iná ẹ̀kúsùnmọ́ nàmá àǹsára láàbò iná ìdábì wọ́yẹ̀ ṣàrú nàbì ní ìbàmọ́nà ń pàdé ilá kùlá ìgbàmọ́ ayé àkùlù nàbì òkú níbi ilá náà wàdà ayọ̀kẹ́lẹ́ ìmọ̀kùnmọ́ àwọn ìyàwó ولا يزكيهم ولهم عذاب أليم فلقد إن الذين يكتمون ما أنزل الله من الكتاب àwọn tí wọn fi pamọ́ nítorí wọn sọ kalẹ̀ sínú tí a wọn ò ní sòbí rẹ fẹyà tó ọba béèrè má tó wá lọ́dọ̀ wọn èyí tí ó gbé wọn tí ó dáwó sí lápò ni wọn sọ gbogbo ya nìkan wọn níbi wọn ti dẹrẹ ní ọba àpàlù wọn ní ọlọ́dún nípa darí tí tí wọn gbàdúrà fún kìí sàkísà nínú ọ̀sán àti ìdọ́kẹ̀tẹ̀ ẹlẹ́ẹ̀kejì nípa wa ni ó ṣe sàrà tí wọ́n ni wọ́n ni wọ́n wá sí ìwọ́n tó olówó ju ìyá ìyá ìyá bàbá ìyá ọ̀hún olówó jùlọ ó lè máa lọ kí wọn bá tó sọ́dọ̀ tó wá dáhùn fún ìgbẹ́ wọ́n láì sáré ìyẹn ò ní ọmọ sí ìyẹn ò ní ọmọ wí yóò gbó olùdó mẹ́lẹ̀ wọ́n yẹ sọ́dọ̀ nàbì ní ìtàmánà ọ̀nìyìlá wọ́n máa fi ṣe pàṣípààrọ̀ owó tí ò tó nǹkan nítorí orí bẹ́ẹ̀ kò tó nǹkan orí ayé náà kò tó nǹkan. Kòlá ìdáná yà kòló na bí kòkó ní ìlà náà. Ọlọ́láwò ìyẹn ìjẹ́ ń bẹ sínú ara wọn ní mẹ́rin. Ẹ̀mí ìdìbò àwọn máa ń lẹ́yìn ọmọ mi. Yẹ̀ni pé kò sí ti kí ọmọ jẹ náà, ó jẹ náà ní ọmọ jẹ. Kò sí ti kọ́ máa jẹ owó, ó jẹ náà ní ọmọ jẹ. Ṣùgbọ́n ní wọ́n jẹ ọmọ mi láti ní jẹ nílò àtúbọ̀tán náà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wàlá ìfẹ̀lì ìmọ̀lá yọ ẹ̀mí àmọ́tí ọlọ́ọ̀bà àdéjọ́ lọ́wọ́ ní báwọn sọ̀rọ̀ pé ọ̀bẹ ìdíra wọn kò ní báwọn sọ̀rọ̀ o kò ní báwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ tó sí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ ọ̀pọ̀ ní báwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ tó sí ẹ̀ ìmọ̀ pa béèrè kọ́ báwọn sọ̀rọ̀ láyé kí á lọ́ọ́ báyìí ọmọ sí fẹ́ ọlọ́ni wàlá ayíṣẹ́ kí ẹ ọlọ́run ọ̀rọ̀ sí ní ọ̀rọ̀ mọ́ wàlá mọ̀nàlá àlè ìyẹn lẹ́sẹ̀ lérò ìní ọmọ abẹ fún wa bẹ́ẹ̀ náà ní ká lọ wo sọ́lá àlàyéwá ẹ̀ ayà sẹ́wọ̀n irú gbóló yẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìpè ìnàlẹ́bí ìnàlẹ́ ìṣẹ́wó nàbí àdéhùn láì wáyé máa nìyí nǹkan náà pẹ̀lú ìdájọ́ láì kàlá lò yẹ kó o mú lórí ẹsẹ̀ lọ́wọ́ àlọ́ nítorí dúkìá lé ayé kan. àtẹ̀kí ó sì sára ṣùgbọ́n yóò tún ṣe yóò tún kájọ ẹgbẹ́ ẹtí máa ń sọ̀rọ̀ ọmọ ẹ̀yọ́ rẹ̀ nínú ọ̀sán ọdún kí ló ń gba sára rẹ̀ sí. Sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní ma sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ìyọnu ìjọba ẹ̀sìn yà wọ́n. Àwọn ẹni wá béèrè pé irú ìdìbò lọ́rọ̀ ọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ máa ń sọ̀rọ̀ láì nígbà tí ti Àwọn tí wọ́n bá ń gbé ọ̀sọ̀ ìdìbò àyè àbí ó ìdìbò àyè tó ń gbà wọ́n máa sọ ti ẹni kùsùn ẹ̀kọ́ rẹ̀ ọlọ́run bá dìgbò láti fún ọ bí ó sì dà láwọn yẹn bàtà bá ti gbàdá. pẹ̀lú yẹn láti parí agbárin ẹlẹ́ẹ̀kẹ́lò ẹlẹ́ẹ̀kẹ́wà sòkò náà ti fi ọlọ́run bá dìgbò lá yọ̀ọ̀ wa sọ̀rọ̀ níjọ̀ dàbíyá agbárin ẹlẹ́ẹ̀kẹ́ ẹ ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ fara nínú ìṣẹ̀lẹ̀ yọ̀ dàbíyá قلنا العبد على الله عز وجل في kálukú ni wọ́n àwọn ẹ̀kọ́ wọn wá sí fún ọmọdé kọ́lọ́. Ibi abájọ ọmọ alábàdá òòrè iṣẹ́ rẹ̀ tó sì ṣe pákàdá ẹ̀ alùpùpù ọ̀sẹ̀lẹ̀ ìgbé ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ní ìlọ́kọ̀ ọ̀kan níjọba ìdíyà ẹ̀ oní àyọ̀wá ìlú pẹ̀lú alùpùpù àmà àbí alùpùpù alàlá ìṣùpáàdà wọ̀tà àyà. Alùpùpù mi tún bẹ tọ́lọ̀ ó ṣe fún àwọn tí wọ́n máa ń kọ́ wọn kúkú tó wà ìdẹ́gbẹ̀rún lọ́dọ̀ ọ̀hún ṣe àyẹ̀wò léè fún wọn ṣùgbọ́n ní nǹkan ní tá à ń sọ ní ìsìn ẹ̀ àìlèlò ti àyẹ̀wò ti ìgbà tá a bá tó yọ lọ́dọ̀ ọba àlejò láti dé náà láti wá láti wá dájọ́ àmì ẹ̀dá tó sì tó bá wa sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà ni wàá máa ṣe àyẹ̀wò ṣe wa àti ṣe síwájú. ọlọ́ọ̀ba àlejò lá ó ti tọ́ka sílẹ̀ nínú Kùránì láwọn àyẹ̀wò ṣe é nínú ẹ̀ wọ́n náà sùrọ̀tù lè sùrọ̀tù lè ká ọ̀ ayà seventeen sí eighteen ọlọ́ba sọ pé wà yá mílò àmìṣe rọ̀ wà yá mílò àmìṣe rọ̀ bí ká ọ̀pọ̀ ọ̀hún yàwó ma ìdí ìdú tàmáníyà yàwó ma ìdí tó tó náà ti pọ̀ lé lọ síbi kò sí gbígbọ́ kankan níjọ́ náà kálukú ni wọ́n ṣe àyẹ̀wò rẹ̀ nínífẹ́lẹ́ níjọ́ náà ọlọ́run sọ fún wa pa àyẹ̀wò yìí nínú sọ́lá pẹ̀lú káàfin àyà forty seven àti forty eight ọlọ́ni wa yẹ wọ́n mọ musa yìí kò lè jì bá àwọn tábà lọ́wọ́ àgbọ̀dọ̀ àbíkàtà wọ́n aṣáájú náà wọ́n padà mọ̀ wá بل زعمتم أن وقد زعمتم أن لن نجعل لكم موعدا ọlọ́run ni wọ́n yà wọ́n máa ń sọ ìdí ìlú ìjọba ìjọ ìjọ àdínde àjẹ kí òkè kọ́ máa sáré wọ́n máa sáré wọ́n máa kọ́ra wọ́n máa kú wọ́n máa lé wú wàtá àrùbọ̀dà àìsàkà óòrì ilẹ̀ tí ò ní í sí gbà tí ó di lójú ètè ìyàwó kó ọ̀hún bíi ilé ìgbà wọn bẹ̀rẹ̀ polisi ní gbogbo sì gba sàkàrọ̀ ìgbéra mi. wàtá àwùjọba àbísàtà ẹ̀rí ilẹ̀ tí ó ṣe gba sàkàrọ̀ tí òbí sí tí ó gbòòrò rárá wà á sàmì náà fún àwọn àgbà ọ̀rẹ́ lẹ́yìn àgbàjọ balamu adiri mi fún àhàdà. a ní fẹ́ẹ́ ká tán lẹ́nu wọn láì ní ilé pípésẹ̀ jọra. wà á rọ́ọ̀dì ló àdá rọ̀ sọ̀ pa ọ̀wá máa ṣe àyẹ̀wò gbogbo wọn pátá kájú òjò àkọlọ́dà gbẹ́jọ́ ọ̀gá àgbà ìkọlọ́ fún wa láṣẹ yìí. ibi bí bí ẹbí bàjẹ́ bàjẹ́ abẹ́ ṣe àyẹ̀wò kan ní iye bá tọ́ ìbàdàn ni ó lè ọ̀nà bá mi ṣiṣẹ́ buhari ló gbé wá inú wọn lọ ṣàyẹ̀wò tó ní gbóṣù wọ kàṣí kọ́ gbogbo ẹ bá sì nàìjíríà ni ó àti gbogbo àwọn ayẹyẹ ti ṣiṣẹ́ gbóṣù wọ kàṣí kọ́ yìí owó ti bàbá mi lórí ẹ̀ bílíọ̀nù ọ̀gá ó tó ti fẹ́ ṣe ní ìjìlá ti ta ó ní láti gbé wá báwo ṣàyẹ̀wò mi láì ti sọ àrẹ kí láì ti sọ àrẹ ní èèyàn ńlá kájú ẹ ẹ ti ayé mu lẹ́nu ẹ ẹ ṣe àwọn èèyàn ṣe èkó ni ni wọ́n lọ ṣe èkó ni ni wọ́n lọ wọn láwọn ti ṣíwọ́ lónìí tí kálukú péjú pésẹ̀ ẹgbẹ́ kan kí n jẹ wọn ọmọ bọ̀ ẹlòmí ìdílé ayé mu lẹ́nu ẹ̀rú ba ẹni kọ́ ọ̀dẹ̀ kò ní wọ́n lọ́la ọ̀dẹ̀ kò ní wọ́n lọ́la ọ̀dẹ̀ àwọn tó ń bọ̀ lọ́la ọ̀dẹ̀ lọ́sàn-án tàlìkìyà mò tí ì dé o ilé ayé lásán nìyẹn o tọ́lọ̀ bọ́ sàmù wà lójú ọ̀nà ọ̀dà àpá ọlọ́ọ̀bá ni wà á sáré ní ọ̀rọ̀ á kò gbogbo ọjọ́ pátápátá abala àmúgbá àdéhùn nínú àdá àdé fẹ́ẹ́ kẹ́kẹ́ àdé láì ní kí wípé sẹ̀dá wà ó lè ló àdá ọ̀gbìn àsọ̀fà àmọ́ wà á sáré gbogbo wọn lọ́dọ̀ ọlọ́ọ̀bá rẹ̀ wọ́n tó lọ́wọ́ ọlọ́run bá máa ṣe ìrúsíá ìgbé ṣe ń bá ní láyé àbọ̀wọ́ ọdún náà lẹ́nu ti padà wá bá wọn rẹ̀ nígbà tí wàá fi láyé lẹ́ẹ̀kọ́ àwọn ọlọ́run náà lè wá padà wá báyìí báyìí sá tó alàmẹ̀jẹ̀ alàmọ̀wé ìdá ẹ̀yin káàbì síbẹ̀ yìí ni lẹ́nu ìgbé irú ọdún òbí òtẹ̀ sí láyé náà lọ́wọ́ náà lọ́wọ́ sẹ̀ àìnígbàgbọ́ rẹ̀ sí tọ́nà ń wípé tó ń tó ìṣẹ̀lẹ̀ àìnígbàgbọ́ rẹ̀ kọ̀ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún apá nípa nípa àyẹ̀wò yìí ní sùrọ̀tù láàbẹ̀ àyà òkè sí. ọlọ́run nípa dèrò ńlá àkókò sí ìnàlá òdì wà lọ́wọ́ kárí àyíká àbíwò ẹ máa bẹ ọlọ́run ẹ máa bẹ lọ́sùn lọ́sìn mo kún sí ìnàlá òdì kẹ́mẹ́tì fún ọlọ́run ẹ máa rò kẹ́kẹ́ ní ìfọ̀rọ̀ ọlọ́run wà lọ́wọ́ kárí àyíká. jura wa tó sì lè ní bẹ̀. ọlọ́run ní kó làá kọ̀ bí òun dáradá ọba tó ní ipò tó ga ló ṣíbíṣí ní tòlà áṣì ọlọ́run àdìgbò aláàbí ọba ọlágbàlẹ̀ àṣì yòlẹ́kẹ́ orúkọ àmì ní àwòrán ní àlàáfíà ìyàṣà àwòrán ní ìbáàdì yìí ọlọ́run àdìgbò ọlá ìmọ̀ ìdùnnú ìmọ̀ ránṣẹ́ sí ẹ̀tọ́ bá wù nínú rẹ̀ dáa ẹ̀tọ́ bá ti fi pé bá wù kọ̀ wá náà yóò fi ránṣẹ́ sí yọ̀wọ̀ àtẹ̀lẹ̀ níbi àti ọlọ́run ṣùgbọ́n ẹ̀tọ́ náà bá ìbèrè ìlú sí tọ́sọ́dà níbi ọlọ́run èyí ló kọ́ ọ́n ń bẹ ọ̀yá ọ̀kan sára kó lè máa ti lọ bá wù yàn nípa ọjọ́ pàdé ẹ̀jọ́ pàdé ń bọ̀ látàrí ọlọ́run àdìgbọ́lá. ọlọ́pẹ́ ní ọ̀dà wa ìyá ọmọ ọ̀hún bá ìṣòro náà láyé bá aláàlá ìdí ìṣe ẹ̀ ọjọ́ yẹn ń bọ̀ nígbà tí wọ́n yọ ọ̀rọ̀ sọ́dọ̀ àdìgbọ́lá tá a jáde kó lóṣàárè láyé ṣe kò sí nǹkan tí ọba ọlọ́run lọ́dọ̀ èyí ní àtẹnumọ́ àdúgbò ẹ̀dá lọ́rọ̀ ni nípa ní ìlúkúlùkù yẹ ọ́wọ́ ọlọ́run ní ká lórí ọlá àtòmí ta lágbára lónìí ta ni a lè yóò lónìí ta ni má ní ìyá omi ní lónìí nílà ìwà ọ̀ka ọlọ́run ọba àdìjọ lánàá ọlọ́run ọlọ́run àti ìlú ọba àsókè òsínú ẹ̀ tọ́ba fi náwó ìṣirò lórí ọ̀rọ̀ alẹ́kọ̀ọ́ olùkúláàsì láti tọ́lọ́. ọ̀rọ̀ yìí wàá sọ yìí bùkún àṣọ yìí mùsùlùm bákan náà ikú òṣìṣẹ́ ọlọ́sọ̀nà náà àyọ̀sọ̀ ni pé àmọ́ iná musa tó rọ̀ àwọn aláàrọ̀ ìgbọ́n pátára ó lọ sí kama tára ó nà àdàlọ́. ẹ̀ àsìkò pọ̀ tí wọ́n wọ́n máa sẹ́ni gbogbo ìlọ ọ̀dọ́ náà kí ìgbéyàwó ọ̀sẹ̀ wájú ọlọ́ọ̀ ẹ̀ sì rí ọlọ́ọ̀ bẹ́ẹ̀ sì máa lóṣù tó ní pé lẹ́yìn owó ipò òkú yóò tún bá bẹ́ẹ̀ náà ló sì rẹ̀ sí tí wọ́n ti pé ayélujára yìí àti ọ̀sọ́lá náà ọ̀sọ́lá òun náà sọ fún wa báyìí. ní ọjọ́ táwí òun náà ní gbogbo fáìlì táwọn mẹlẹ́yìnká tí ẹni kọ̀ fáìlì jọ ọ̀dọ̀ wí. wọ́n gbé wa lórí sọ̀rọ̀ ẹ̀dínìyà wọ́n gbé kalẹ̀ wọ́n máa ní ìlú ẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà sì ni wọ́n sì gbogbo ẹ̀ kalẹ̀ ẹ̀kọ́ wá sí nọ́ọ̀sù kan nínú kura àbí àbí ìjọba ní sáàpù ẹ̀yọ láàbò ní àbí sáàpù wíṣíṣì. ọlọ́ni wà lórí ikú aláàárọ̀ bí ga sọ́fà ẹ̀ mú wọn á mú ọ̀sẹ̀ ní wa sọ́dọ̀ ọlọ́run tí ẹ wọ́n máa ṣàyẹ̀wò wa lọ́wọ́ ọ̀rọ̀ kọ̀ wá sọ̀rọ̀ wọ́n wá tọ́ka lórí ikú sáàpù ẹ̀yọ náà láàmú àbí káàkó méjì àbí ojú bẹ́ẹ̀ lọ túmọ̀ sí bẹ́ẹ̀ náà sì ni kò sí násòrò ráàbí àdìsí kan tó ṣàlàyé nípa àṣàbọ̀ ìlà àlì àwọn tó ṣe ń gbé ìdìbò nàìjíríà náà tàbí lẹ́yìn ìsà àwọn tó yẹ ká aṣọ síwájú ló wọ́n wà ìdẹ́nà seventy thousand tí wò ní ṣèṣì wò sẹ́ ṣé wò ní ṣe àyẹ̀wò tiwọn náà kí wọ́n tó wá lọ sí màdán náà àbí wọ́n ṣàyẹ̀wò wọn kò sí àdìsí kan tó lọ abẹ́kọ̀ọ́fà ẹ̀rù ìmọ̀ rẹ̀ ọ̀dọ́ náà wà ìjọba wa pẹ̀lú ìyẹn náà tó parí ìṣẹ̀lẹ̀ kẹta nípa wípé wọ́n ṣe àyẹ̀wò fínífíní ẹnì kọ̀ọ̀kan ohun gángan fún rẹ̀ àti tákàdá sẹ́kọ̀ọ́ bá ṣe. lẹ́yìn ìgbà náà láti wàá gbéra lọ síbi ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejìlá nínú ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìdàgbìyà wa. oná ní táàbù nípa ọwọ́ yóò sún lópin àwọn kìtà àbùlẹ̀ àmàlì wà á fi yìí. kálukú ọ̀wà àgbà tákàdá ṣe báyìí torí báyìí torí báyìí torí níjọba ẹ̀sìn àná ọ̀nà gẹ́gẹ́ náà dá fún wa. Táwọn àwọn yìí sí ẹ̀ka méjì ni. Alákọ̀ọ́kọ́, òun náà ní pé kákọ́ máa bẹ̀rẹ̀ tó àwọn ẹ̀ka bẹ̀rẹ̀ pẹ̀lú wá ní ayé tá a jọ sẹ̀lẹ̀ tí ẹ̀ sì ń kọ́ iṣẹ́ tá à ń ṣe lẹ̀ ní gbogbo wa. Ọba kùtù wọ kálukú. Kí ló ń bẹ̀rẹ̀ ní àwọn. Walau diri yang tua Minul Quran Kalau surat ini imbitah Ayat yang pasti gila Kalau masuk dia Ayu alim insan Magar roda Dirobbi nalikiri Alladhi khalaqaka Masarubaka Ma'adala Fi ayi suratin Masa Rokkabat Kalla Al-Mutabbiru nabi مكين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون قلم يا أيها الإنسان ومريم ما غرك بربك الكريم كلا كذا ترى tó fi gbàgbé ẹlẹ́dàá rẹ olùtọ́jú rẹ ẹni tí ń ṣe gbogbo dáadáa fún ọtí darí àlámọ̀ ìrẹ́ tó lọ́ọ́ bá tó sì gbé ọlọ́rẹ́ gbogbo aláàbò alẹ́ni sálábọ́kà ẹni tó ń lọ́dà ó fọsọ̀rọ̀wáàkà ẹ̀dá rẹ̀ ó sì ní tó bóyé. ronú bá mi kẹ́sì ọ̀wá lè kúrí ọ̀wá lè ọwọ́ wà lè ronú ìtọ́wá bẹ́ẹ̀ ronú bẹ́ẹ̀ bóyá ìlọ́wọ́ á dà bí ìtọ́nà wà lè kàlẹ́ lọ. ọlọ́ni alẹ́ni sálábọ́kà fọsọ̀rọ̀wáàkà fàájàlá ọlọ́run tó ń lọ́dà ó sì ṣe ẹ̀dá rẹ̀ ní tó bóyé fàájàlá ó sì ṣe dáadáa sí ọ في أي صورة ما شاء ركبك nínú àwòrán tọ́ba ìfẹ́ ọdún ọlọ́run tó fúnra ara rẹ̀ lójú ọkà kìí ṣe wọn ló sì mẹ́tì àwòrán ara rẹ̀ abẹ́ni kan bẹ̀rẹ̀ lẹ́wọ̀n ló sì mẹ́tì kó ṣe kó sì bàbá rẹ̀ ọ̀làgbára rẹ̀ ìyá rẹ̀ ọ̀làgbára rẹ̀ kò sẹ́yìn kẹta lágbára rẹ̀ ntọ́rọ̀ bá dé náà ni ntọ́rọ̀ ọba rẹ̀ tó lọ́kọ́ tọ́ba ọ̀rọ̀ ní báwọn káàkiri ṣe ń rò ó jẹ́ rí àdínlẹ̀ òní sí gbadidó ka ìlú òun náà bí di ẹ̀yìn pé ọdún ẹ̀sán ẹ̀sán tó náà wọ́n san ẹ̀yìn pé rọ́ ibi tí ó dé ni wàyí ná alẹ́ ètò ńlá àkùdé dájúdájú àwọn olùsọ̀nfẹ́ pẹ̀lú ní o tọ́nà ọba kádàrá máa ní wọ́n ti ní ọgbọ̀ọ́gbọ̀ ẹ̀ nílọ́ọ̀bẹ̀ ńgbọ́nà ọba kádàrá máa ní ibẹ̀ náà bẹ́ẹ̀ lọ. وإن عليكم لحافظين أو ملائكة تيجي يسمي كراما كاتبين إلى آخر اليوم lọ́dọ̀ náà àdìgbọ́lá wọ́n sì ń ṣe àkọọ́lẹ̀ gbogbo kẹ́hìndé bá pátápátá láti yan yà á lọ ọkùnrin náà máa tẹ̀tọ́ àlùkò. wọ́n ní màsí gbogbo kẹ́hìndé pátápátá tí ọ̀sẹ̀ kùnà ó tún bá wọn láyé ká bẹ̀rẹ̀ lọ́wọ́ àti ọ̀kàn yẹn nígbà wọn ti kọ́ lẹ fáìlì wọn wà gbé yà ẹgbẹ́ ọ̀dà ìyá wọn gbé yà ọ̀dà ọ̀gbà wọn kó aláṣẹ wọn kó aláṣẹ yìí wọn sàmójú òkú wọn kó yà ló jẹ́ pé mo tó dà ní bọ́ bá sàṣe kódà bọ́ bá ti ṣe àṣe wí mọ́jà náà kó ló kí ọlọ́run tó wà pé ní bọ́wọ́ àti ọgbẹ́ tó ta yìí tó wà pé ní ẹ̀tọ́ ní pé lọ́wọ́ àti ìtọ́wà pé ní ọlọ́run ni wọ́n á tó kún ẹ̀kọ́ ọ̀pọ̀ lè nígbà tó ṣe èjì ọ̀pọ̀ kó ṣe yóò ti kọ́ lẹ̀ yóò ti wá kọ́ yóò ti tọrọ àpótí yóò ti wọ́ ọ̀pọ̀ sí i tó ti tọrọ àforíjì ọwọ́ àfọwọ́sí ọlọ́run bá ní ìlú ọkọ̀ àforíjì rẹ̀ ọlọ́run kọ́ àforíjì wa o ọ̀nà àti tóbi ọlọ́run wọlé àná rẹ̀ ọlọ́run sọ fún abẹ́lé ní sọ́ọ̀tù kọ́ àyà sixteen sí eighteen ọlọ́run bá ní pé wà lọ́dún sọ láti mẹ́rin ní sáà wà náà mọ̀ wá síbi iná sọ̀rọ̀ náà akọ̀rọ̀ ilẹ̀ ní àbòlé wà ní ilẹ̀ ibi yàtọ̀ الأيام عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ọlọ́ni wà láti aláàbínà ìsáàdì àìkú bẹ́ẹ̀ ìbúra bẹ́ẹ̀ pàtó wà ní dáàmú tó wà ní ọ̀pọ̀ ẹ̀ lórí ẹ̀rẹ́ tọ́ba tọ́ba tọ́ba tọ́ba ìsáàdì àìníyà èyí máa fi wà lápọ̀lì ọ̀rọ̀ ní máa fi lápọ̀lì síbẹ̀ tọ́ba ní lápọ̀lì òun búra lórí tọ́sọ̀ ní ìdúmọ̀ rẹ̀ ọlọ́ni wọ́n là kọ́ ni ní ẹbí wà wá orúkọ náà bá búra làkọ́dé kàlùkù náà ní ní sáà wà ní aláwọ̀ máa tó wá síbi síbi kí ní ọ̀ṣọ́. ọlọ́ni dájọ́ gbà wọ́n lọ adá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìdí ń sọ wúyẹ́wúyẹ́ nínú ẹ̀mí rẹ̀ àwọn ọmọ ẹni ó ti dókòó tí ọba yìí òní lọ ti sọ wúyẹ́wúyẹ́ nínú ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n náà ọba àdìgbọ́lá lọ́ tí ò dókòó tí ọ ó sì máa bó ṣe wá máa ti ọlọ́mọ tí gbogbo ẹ̀dá bọ̀ pátápátá ọlọ́run wa lọ́lẹ́ aláàbí náà lè dìde ní sáàlà wà ní aláàbùmá tó wà kúṣù bí ní iná ṣubú wà ní àjọ àkọ́rọ̀ òwúrẹ́ ìmì ní àpèlè wà ní ilẹ̀ ọlọ́run náà dáadáa wọ ọlọ́ ẹ̀hádá ọmọ ẹ̀dá ènìyàn a sì máa ti sọ wúyẹ́lú ẹ̀lẹ́ àwọn ọlọ́run asúnmọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn bí sàn rẹ̀ lọ alihamudu onáyẹ aliwari ẹnìdó nínú bala àti bẹnu nínú kọlá nìyẹn alihamudu onáyẹ aliwari aliwari onáyẹ alihamudu ọlọ́wà tùbà wà nínú agbára ilé mẹni àkúlè aliwari ilé àwọn ọlọ́wà asúnmọ́jú ìsàn rẹ̀ lọ nígbà wo wá ní àwọn ọlọ́wà sísúnmọ́ta asúnmọ́ ìdíyàtọ̀ nígbà tí màláyé bàbá wa pàdé lọ́dọ̀ rẹ lẹ́yìn bàbá wọn bá ti gbégbé ọlá ó ti dá ọ tó sì tì í tó tó tó sì tó ọ̀nà ti gbé pẹ̀lú òbí ṣe dáadáa tó tó wá bàlágà ọlọ́run bá ti gbégbé ọlá òun mímọ̀ sí ọ gbogbo tó ń ṣe òun lè fi ilẹ̀ mọ ọlọ́ọ̀ lọ́dọ̀ ìdílé àtàlà pàdé òun tààlà ìyá nígbà tí màláyé kàbí ti bá lọ́dọ̀ rẹ عن اليمين وعن الشمال قريب يقرب على يقرب على الشيء ملازم لقريب يا أبو تقولك ملازم ẹtí ọba pẹ̀lú gbogbo ọba ọbẹ bá dùkú náà bí gbàgbé ọlọ́run kankan mọ náà ẹ alẹlẹyà ní ìwà ìṣímà ìtọrí ìkọ òdò sí ọlọ́run ìkọ òdò sí ọlọsí oníjọlẹ bá nà bọba fẹ́ wọ tọlẹtì lọta kékeré oṣù tó lóyè àti pẹpẹ ọkọ dáàbọ náà tó wọjọ létí nígbà wà tó jáde ó sì dá àwọn náà nígbà tó wà kó bẹ̀rẹ̀ náà so nígbà tó wà nígbà tó wà nígbà tó wà fi wọjọ létí ní ọ̀rọ̀ àtàkété bóyá ọmọ bóyá ọmọ rí ọ bóyá o sì kàn bẹ́ẹ̀ náà tí ọ̀rẹ́ tọ̀ yọ ọkọ lẹ̀ wà á ní yẹmí ni wà á ní ṣìmá yẹ kí lómi ń kàwé lẹ́yìn gbólóògbà náà ní jáde lẹ́nu rẹ ìlà àgbàlẹ̀ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ àti rẹ. màláìkà ti ń sọ tí o sì ní kú pẹ̀lú rẹ yọ wà lórí ẹjọ́ náà àwọn rẹ ẹ̀kọ́ náà dà gbogbo àkọọ́lẹ̀ ọ̀kọ́lọ̀ bí ọ̀dà o ìjọba kò fẹ́ ká ọ̀kọ́lọ̀ ń sọ àwọn gbogbo wa lórí ẹ̀ ọ̀là àtòbí ọlọ́ọ̀lá rẹ. ọlọ́run tó pa àwọn èèyàn náà láti pé àkọọ́lẹ̀ ń bẹ lápàdé àyà kejì ọlọ́ni abúlé asábúnà ànálá sọ́rọ́ sọ̀rọ̀ àwùjọ níbi wa bàlá wàlúùsùlù náà lábẹ́ yìí yẹ̀sùkúrú ọlọ́ni sọ̀rọ̀ káàbì yẹ sẹ́ni lẹ́mìí ànálá sọ̀rọ̀ báwo ọmọ gbọ́ọ̀rọ̀ wọn ti ń sọ láàrin sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo ti ń sọ ní kọ̀kọ̀ tí wọ́n bá wọ̀ ọlọ́mọ gbọ́ ní wàlẹ́dùwà àti mẹ́díwà àti sẹ́rù ìgbàlẹ́ náà bá sọ náà mẹ́jọ wa gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pọ̀pọ̀ àti ẹ̀sìn ń kẹ́tẹ́ ń tẹ̀sẹ̀ nígbà tó wọ́n lè yàn bọ̀ tí ẹ̀ yí ohun padà tí ẹ̀rù bá wọn lọ́wọ́ bá ọ̀rọ̀ ni bàbá òní bí wọ́n ṣe ń ròyẹ wà ó súlò náà lálẹ́ èyí ìyàtọ̀ tó gbó àwọn òjíṣẹ́ wa wà pẹ̀lú wọn tí ń kọ́ àwọn òṣìṣẹ́ wọn náà nípa làwọn mọ̀láyà ọlọ́run ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين فلن إنا نحن يحيي الموتى dájájá àwọn ọlọ́run àwọn aláàjì òkúdìdì ìṣẹ̀lẹ̀ mi ájì òkúdìdì ìjókòdìdì pọ̀ wà lákòókò ọ̀dà mú gbogbo tọ̀rọ̀ ẹ̀dín ẹ̀sìn síwájú àti kọ́ọ̀lẹ̀ pátápátá kọ́ọ̀lù náà lọ́dà àwọn ọ̀làdàgbò ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run láti kọ́lẹ̀ wà á sára gbogbo pátá níláyé pátápátá ọlọ́run mi lọ ìkẹ́nu àwọn ẹni ìṣáájú ó tó a tí ì bá ti kọ́ ọ́ lé ọlọ́run tátẹ́nu bá fẹ́ lórí ibi tí ìrìn àti ọ̀rìn èyí ẹni mọ̀ fẹ́ nìkan náà ìjẹ́ ọ̀ ṣùgbọ́n ìlú ti wà lórí àwọn ọ̀láyà púpọ̀ púpọ̀ lọ́wọ́ mọ́sálásí pẹ́pà ìgbésẹ̀ tó fún anabi wasala láàrin sàn ilé àwọn tí nà mẹsàlásì kọ ọlọ́wọ́ àti ìdáná náà láwọn máa ti gbogbo àwọn wa ọlọ́wọ́ aṣọ yà ẹ̀ẹ́dẹ́ iná àná lórí ìlú ọ̀tá ọ̀nà àbúrò máa bá dà fún wa àtàrà mú wà fún làṣẹ ìní àṣọ iná fi ìmọ̀ ẹ̀dùnmọ̀bí. ọlọ́ni àjò òkúdìdé àti mọ́mìnì àti káfíìn wà ní àbúrò máa bọ̀ dà mú owó tí a ti ṣe síwájú àwọn ọmọ ọba àdéjọlá àwọn sílẹ̀ wà á ta gbogbo nípa àwọn pátápátá tí a ní lórí tẹ̀ gbogbo sẹ́tì láti ìgbésẹ̀ tó gbé lọ mọ́sálásí ìgbésẹ̀ tó gbé lọ bí ẹsẹ̀ gbogbo ẹ̀ ló ti ní àkọọ́lẹ̀ ọ̀kọ́lùlá ṣe àṣọ ìgbọ̀n gbogbo nǹkan pátápátá láti sí láti pín àti pín lọ ọmọ ìdíjọ lágbára lágbára àti pín bá àti pín ọ̀dọ́dọ̀ nìkan lọ́wọ́. فكل شيء أحصيناه في إمام مبين gbogbo kan pátápátá láti sí láti pin sínú tíra tó ti sáájú onáàlú lọ́dún ìlú àbúrò ọlọ́ọ̀bá ìlúlá báwọn mọ̀láìkà ti ń kọ́ wọ́n ti fún ọ̀rí bẹ̀rẹ̀. àdébọ̀sán ńlá àdébọ̀sánlá oní àṣọ pápá wọlé nínú àdéhìí rẹ nínú sọ́yìn Buhari àti Muslim nínú àdéhìí sọ́wọ́n قل يوتيسي أنا صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يقتلون الأول فالأول ومثل ومثل المهجر كمثل الذي يهدي بدنا ثم كالذي يهدي بقعة ثم كبشا ثم دجاجة ثم بيضا فإذا خرج الإمام طوّروا صحفا ويستمعون الذكر النبي صلى الله عليه وسلم أتى أبو هريرة tọ́gbà wa olóòtú ọlọ́run sọ̀sọ́rọ̀ sọ yìí pé tọ́ba gbogbo ojú ọtí mà àwọn màláìka ó dùn sẹ́nu ọ̀nà mọ́tàláṣí wọ́n wà á máa ṣe àkọọ́lẹ̀ bí ká ló ṣe ń gé tàlà bá lọ́wọ́ tàlẹ́lẹ́ ìdìbò tàlẹ́lẹ́ ìbẹ̀ta. ó ní àpèjúwe ẹ bá bọ́ dé mọ́sálásí gbé àpèjúwe ẹ tọ́nà náà wò wà fún ìkan tó dáadáa wọ́n wá fi tọrọ nínú ojú wọn pa òun bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ẹ̀ tọ́ wá sí ibi tó tẹ̀lé bí bàbá yẹn pé màálù ló ń pa tó fi ṣe sàrà ẹni tó tún tẹ̀lé bí bàbá pa àgbò ẹni tó tún tẹ̀lé bí bàbá pa ẹ bí bàbá pa adìẹ ẹni tó tẹ̀lé bí bàbá fi ẹni adìẹ kà á bẹ́ẹ̀ ló ṣe ní ẹni pé bí káfí má ti ń dé ìgbé sí ní àná dáadáa ló ṣe lọ pọ̀ tó bá ti ń pẹ́ sí bẹ́ẹ̀ ní láàbù ìṣèlú ọ̀nà ẹ̀kọ́ sí nígbà tí wọ́n ti láti lé ìmáàmù ọmọ yẹn lọ sẹ́kù ẹ̀ka ń fi júwà lọ ẹ̀ka ń fi júwà lọ sẹ́kù báyìí ọlọ́pàá ti ẹ̀ ó ní àwọn ọ̀nà ọlọ́pàá tó wà sí ìmọ̀ ọ̀hún sí. nínú àdéhìí bùkárí àti muslim látọ̀dọ̀ àbẹ̀lẹ̀ ọ̀nà àgbà ọ̀rọ̀ alábùdá nígbà sọ̀rọ̀ láàyè sọ́lá nínú tó ń dàgbà alábùdá ọ̀nà nígbà àdéhìí kò sí ni. ó ní iná ọba àtàwálẹ̀ kásánilá ti wọ̀ sẹ́yìn tó ń mọ báyìí jẹ́ nàlá rẹ̀ ọlọ́ọ̀ba ó ti ṣe àkọọ́lẹ̀ sínú ọlọ́ọ̀bì màkúù àwọn nǹkan dáadáa àti tí ọ̀dà ó ti kọ́ lẹ̀ ó sì ṣàlàyé ẹ̀ sínú tíra rẹ̀ màmá ní ahmed hasan àti ẹ̀ ń bá lákòólé kan kó o fẹ́ ṣe dáadáa kan èyí ṣe o ó ní àkòólé kan ká o sì fẹ́ ṣe dáadáa rẹ̀ fàlàǹgì àmàlẹ́ ha ọlọ́run akádàá tó ṣe kò ní ṣe ṣùgbọ́n ẹ̀ fẹ́ ṣe ọ̀rẹ́ lọ́fẹ́ ta ọ̀ràn lọ́fẹ́ ta nẹ́fúlà lọ́fẹ́ yẹn ọ̀fẹ́ dúró ọ̀fẹ́ gbáwé kan ni kọ̀wá ní ṣe kàtàbà aláwọ̀ làwọ̀ ní ìdààmú kásánà náà káàmìlà nítorí àkùnrin kan tó ní wọn èyí ti kọ́ sọ wúyẹ́ ní ọkọ rẹ ọ̀tọ̀ sọ wúyẹ́ ta àti ìgbà àgbàlá ní ìgbàlá àtọ̀ ó ti mú from determination tó fẹ́ ṣe kọ̀wá ti ṣe kàtàbà aláwọ̀ ní ìdààmú kásánà náà káàmìlà ọlọ́ọ̀bà àdìgbọ́lá yóò kọ́ ní iṣẹ́ rẹ̀ kan tó pé ọwọ́ akóró ti ní lẹ́nu kó ṣe kọ́nà wọn nígbà بها فعملها كتب الله عنده عشر حسنات إلى سبع مئة درهم إلى ألعاب كثيرة طبعا يقول لهم ولهم هو عن سيء أكل جوا ولا نبوا بابا سواني إخلاص ìfi ọkàn òdodo sí ọlọ́run sí bẹ́ẹ̀ ni látàwọn tó máa pọ̀ sí. àní sàṣà kúrà ọlọ́run ti kọ́ ní seventy seventy seven hundred láàdá ìlà àdá áfíríkà ìlà ó lè ju ìbí ìpele ìpele nù lọ lọ́dọ̀ lọ ó ṣe pamọ́kọ́lọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ ó ṣe ládàá ọmọ pọ̀ sí gbọ́mọ nígbà sí yóò di ìjọba lọ́dọ̀ lọ. lọ́dún kejì wà wọ́n ní hàmà sẹ́yìn àti ẹ̀ ń bá pinnu lórí ẹ̀ dá àbúrò òkú sí ọmọbìnrin ọmọ ọba sí tí ò dá ọmọ lónìí ó sì gbé lẹ́nu rẹ̀ fọláńbíà àmọ́lẹ́hà wá sí bẹ̀rù ọlọ́run ọlọ́run ṣe ro ládùúgbò ẹ̀ máìlì yọ̀rù dín táwọn àwọn tó gbọ̀ta àtúntò bẹ́sì àtúntò sọ́rọ̀ ẹ̀ àti ìparí ẹ̀ fanáfíà àtúndíà ọ̀wá sí kàtàbà àmúlá ọ̀làwọ̀ ní ìdàgbò hasan dáadáa ẹ̀ ọlọ́run ọkọ̀ sí o ti ṣe dáadáa ẹ̀yọ kan yọkọ̀ pé dáadáa ẹ̀yọ kan tó pé pérépéré ìlú sẹ́wọ̀n pérépéré ẹ̀ bá ti dì sí ṣé wàá ti fọwọ́ kó òwúrò wò sí bàjẹ́ dáadáa náà ẹ̀yẹ gbọ́dọ̀ dì sí nínú ọkọ̀ mọ̀ sí dáadáa lọ́wọ́ àdúgbò kóra ló ń yà ẹ̀dá ìkúra tó ń di àìdáhùn bísíǹsì lọ náà lọ́dọ̀ ọlọ́run ọba nìkanlá torí ẹ̀ lọ́fẹ́ pé ọba díyàn lọ lórí pé ọba ìpè ọ̀dà lọ́fẹ́ sí ọwọ́ àdúyọ fún mi bá mi sí ọmọ gbalada omi oṣù mọ gbalada yóò mọ ọlọ́run bá rẹ kọ́nà kọ́nà bá ti kò lè dára. fàyínú wa hàmàlì hà bàbá àdà tọ́ba wa alákòókè kan ẹ̀kọ́ mú ó ṣe ó sì ṣe ń tòótọ́ kàtàbà aláwọ̀ ẹ̀ẹ́dàwó ṣe ní àtàwọn àìdá ọ̀nà ọ̀gá ọ̀wà kò sí pé ó ṣe kéde ó ṣe aburú ẹyọ kan kò ní ṣe ìrìn àjò kèrè ẹwà àmúkọlọ tó ti bọ́lá ti wá pọ̀ iná ara àwọn èèyàn tọ́jú pé nínú àwọn agbé kákàdá wọn lórí òsùn kákàdá rí wọn yóò fi ẹgbẹ́ ìlú ni èdè lọ́wọ́ jẹ́ àwùjọ àpò burúkú ó wà ní ọmọ lọ́wọ́ náà tọ́lọ́ tó sọ àpò burúkú ẹ̀. ìtàkùn ẹ̀ lórí àti ṣe náà nípa ìlú ọ̀sán onírànlẹ́sìnlẹ̀ fún wa yìí nílé ayé ìṣẹ́ kákókò rẹ̀ ní àkọọ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ káwọn mẹ́ta ti kọ́ tí wọ́n kọ́ ṣe wa. iṣẹ́ yẹn onírànlẹ́sìn wọ́n wà gbé jáde níjọ́ ìgbà ìkíyàmà lọ́jọ́ pé wọ́n wà fi kákàdá rẹ̀ wọ́n wà fi gbé ká lọ́wọ́ ẹ̀gbẹ́ ló ti wá fi láyé lọ́wọ́ àwọn ayà mi ló tó wá sọ̀rọ̀ àyẹ̀ ẹ̀ká lọ wo iná ìjà táwọn yẹn lẹ́yìn aláwọ̀ làbẹ́lẹ́ yìí kálọ̀ ohun tó náà balẹ̀ sí ọlá sọ ohun súrọ́tù lẹ̀ ká pọ̀ ogun díẹ̀ súrọ́tù lẹ̀ ká pọ̀ láti àyà kẹtàlá tí a dé àyà kẹrìnlẹ̀ ní ogún. ọlọ́run bá nígbà ọlá sọ fún abẹ́ pé fàyídà nọ́fẹ̀kà kò sórí nọ́fẹ̀kà tó ń wá nígbà wàhùnmí láti rà áńdó wà ní ti bá a lò fàtúkàtà dákàtà wà nígbà fàyàwó mẹ́yìí ti ń wá kàá وانشقت السماء وهي يومئذ واهية والملك على أدائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول أقرأ كتابيه إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قوتها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية يقول الله عليه وسلم قل هو المؤمن فلما سقوا أما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم كنت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية خذوه فغلوه ثم إليهم صلوه ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يرد على طعام المسكين ولا يرد على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا إلا من غسلين لا يأكله إلا خاطئون فلقد الله wọn náà yẹ àti àmì lọ ẹ ní oṣooṣù àti ìlànà yìí àpọ̀ láti ayé àkẹta ọlọ́run wa sọ fún wa nípa pé láti gba ìlú láti gba kàdà tó wà wọn náírà ọlọ́run wa sọ fún fẹ́ yìí àná mẹ́ta ọ̀ṣọ́ gbàtí wọn bá fẹ́ kú sínú ìwó tí màláyíkà. kéde kó wọn tẹ̀wé di ọjà wọn wá dé kẹtùgbà mi wọn di àwọn àti wọn kẹtùgbà rẹ kó yẹ gba lọ ẹgbẹ pàtó yẹ délé kù dé délé kù ọtọlọ bá tó dé àti àwọn ọmọdé ẹfà yìí dá àwọn ọmọdé ká dé ẹfà yìí dá àwọn ọmọdé ká tó sọ ìná ká tó mọ àwọn ìlà ọjọ́ ńlọ kí mọlẹkọ fẹ kó sínú owó ìfẹ́ yọ kan nígbà tó fi dé tọkọtẹ láti kí ló gbé lóko pẹ̀lú ọ̀rọ̀ yìí ti kú ọ̀gá àtẹ̀wá gàá ìṣẹ̀lẹ̀ ńlá ni ó ṣẹlẹ̀ dọ́nà dọ́nà ni ó ṣẹlẹ̀ wọ́n ní sọ́kà ti sàmà ọ̀gá yáyá ọ̀gá yìí ti kú àdíyá. sọ́kà ọmọ la pẹ́ẹ́ pẹ́ẹ́ yọmọ fún pẹ́ẹ́ kí tí kálukú lọ bí ha nígbà tí yẹn ló lóbi káwọn ìwà ní gbogbo káàkiri rẹ àti lọ ṣẹlẹ̀ kí á ṣẹlẹ̀ kí á fi bọ̀ báyìí bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ ti pọ̀ ní sọ́wọ́ káwọn ọ̀gá ọdún ilé ìjàdọ̀ ọdún ilé ìjàdọ̀ wọ́yà nílò àníṣà ọ̀bí kàkà ọkọ̀ ìyàwó mọ́ ìrèlè tamamaniya màláìka mẹ́jọ ló gbé àjà àti ọlọ́wà rẹ wá síbi àyè láti ṣe ìdájọ́ yàwó mẹ́yẹ tó rọ́ọ̀ tó náà láti àṣùpá àmì ìmọ̀ àfíyá níjọ́ náà wọ́n máa ṣe àyẹ̀wò fínífíní fún kò sí ẹ̀mí kájọ́ àwọn ọ̀rọ̀ tọ́lọ̀ tọ́lọ̀ ní nígbà tí. Fàmà mẹ́rin wo tí a ti dà bá wò bí ẹ̀mí ẹ̀mí ẹ̀dọ́ bá ti sọ́nà ẹ̀ ẹ̀ ọmọ bá lè gbé lọ́ọ̀dì ẹ̀ ọmọ lẹ́yìn ìgbà náà yọ ọgbà wa sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà àyẹ̀wò wa máa tẹ̀lé sí ẹ̀dú sí àṣẹ rẹ̀ lẹ́yìn ìgbà náà wọ́n ṣe wà máa ká lórí kákàdá àṣẹ rẹ̀ ẹ̀dú ní kákàdá náà lọ́dọ̀ wa náà ìjọ náà máa ń gbé yẹ̀wò lọ́dọ̀ ọlọ́run láàbà àbá mi tó ń ka bìyà kò sí ẹ̀mí kankan tí wọ́n pamọ́ fún ọlọ́jọ́ náà ká máa ma ní kòkò tí àtìgbà bá kú bìyà mẹ́rin ẹ̀ńtí a bá kú tíra rẹ̀ pẹ̀lú ọwọ́ gbọ́ bọ́bájọ́wọ́ bọ́bájọ́wọ́ sọ ìgbà wọ́ ìtàkàdá rẹ̀ gbọ́ ọ̀nàwọ́ kò yí ṣe náà ẹgbẹ́ ọ̀tún bí oṣù tó ṣe ń gbà mẹ́rin òkúta kòkè ń ṣe pé ìfẹ́ fún rẹ̀ lọ́wọ́ àpótí gbọ́lá yé kí ẹ bá náà ni ó ṣe ayé ọ̀rọ̀ bá wọn rárá o ọlọ́run bá dìgbẹ́ ọlá ó fi ṣe gbẹ kalẹ̀ bá máa ń wú kí àdìdá bá wọn wú yẹ ní ìlẹ̀ ẹ̀tọ́ wọn bá sì rọrùn fún ẹgbẹ́ ọwọ́ ọ̀tún rẹ̀ ńlọ́gbẹ́gbẹ́ ọyà kúkúrú ha òkúkúrú ha òwò kìtà àbíyá yóò ní ẹyẹ yẹ ẹ wà bá ká sí àbíyá bá bẹ wà káwé yìí fún ọgbà yìí ẹyẹ kúkú ẹ ti mọ pọ ó ní ẹni káwé ti mọ ti bẹ bẹ ọwọ àti ẹ wọn bọ ká tí ọmọ ilé ìlú ti pọ sí rẹ láti ẹ wọn nínú ẹ bàbá mi ti ọmọ kò tí ì tọ́ba ti dùkú ìgbòdò gbà yọ lọ tó gbẹ pa ọmọ yìí yọ mọ bàbá rẹ má jẹ rẹ gbẹ bá rẹ síbẹ̀ ẹ̀ bá ké ké ké ká mọ́ ó ti mọ tọ́wà mẹ́ ẹ̀ àpèjúwe la ti yá mọ́ yẹn. bàmọ́ ẹni owó tí a ti ta bá kúrú yẹn ní ìlẹ̀ ẹni a bá fún tákàdá rẹ pẹ̀lú pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ fẹ́yà kúlù àwọn òkúta òkè sáà bíyà yọ mọ pàmò yẹn pé ah, àtẹ̀wọ́ ilé bàtò ànínì ọ̀la tẹ̀lé sábìyà nínú kuran kúrú tó bá ti ń nà kótó dọ́nà dọ́nà bùmánì ìlú lọ́wọ́ tó sì àtẹ̀lé náà yẹ kó nínú náà á ń dà òkùnkùn láàbò rọ̀bì ní àwọn tí wọ́n máa màdájú pé àwọn pàdé ọlọ́run túmọ̀ rẹ̀ ẹ̀ ọ́ ní sọ nígbà wọn kí ẹ rò pé ọ̀ useless wọn ni wọ́n sọ lọ́mú mi ní mọ́ nìyẹn ẹ̀ ó lè fi ọ́ lọ ibi ní tọ́jú tó a ní ọ̀la ìsà àbíyá èmi ti máa dájú ipe mi ń bọ̀ wá pàdé ìṣirò sẹ́ẹ̀mì yìí à ń bọ̀ wá sí ìṣirò kèétí sí kèétí kan sí o káàdà láti wọ́n gbà à ń bọ̀ wá sí ìṣirò ìṣàlọ́ ọ̀la ẹ̀ wá wá bí ìṣàlọ́ ọ̀la ọmọ ẹgbẹ́ ìlẹ̀ yọ wà lọ́wọ́ ní ìdíwẹ́ bá gbà pẹ̀lú káàkà tó bá gbà káàkà lẹ́ pẹ̀lú wọ́ọ̀rù yọ wà nínú ìṣẹ̀lẹ̀ tí mo ti ẹ̀rọ olóògbé ìṣẹ̀lẹ̀ dáadáa ló wà lónà nínú àdìyẹ náà kọ́nà ń dáadé wà bẹ́ẹ̀ o bí àdìyẹ ní àlìyá ní àdìyẹ náà tó wà láàyè kọ́ta ibi tọ́tọ́ rẹ̀ nínú wà àdìyẹ náà tó wà lọ́wọ́ ẹ̀bí àdìyẹ ní àlìyá ní àdìyẹ náà tọ́ta àwọn ọmọ tuntun fún rẹ̀ àwọn èso ti mẹ́fẹ̀ẹ́ ẹ̀kọ́ wa lóòrùn lé ọmọ ayé dáadé ti rọ ọmọ agbóhùn ni ọmọ ayé dáadé ti rọ ọ̀rọ̀ kan kó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọba ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ẹ wọ sí ẹ má ti ayé wà ọgá ọgbọ́n ọ̀rọ̀ ọgá ọgbà tó bá àlò àwọn tí wọn sá àpò ìgbà lẹgbẹ ọgbà wà lò àwọn tí ọlọ́wọ́n kò ní àdáyé fún akẹ́kọ̀ọ́ tó kú àdáyé àwọn àwọn ìṣòro bẹ̀ tí wọ́n máa fún ọmọ ọmọ mi ní láti máa dẹ́nu àdánù kúrò wàṣẹ àbúrò àti àm ìmọ̀ àtìlá fún ìpínlẹ̀ nàìjíríà amẹ́ríkà ọ̀rẹ́yà ẹ máa jẹ ẹ máa mú ní ti rọrùn tí wọ́n máa pàdé rọ̀ kú ní ayé níbi adé nǹkan bá dùn kọ́ ọ̀tọ̀ lọ tí èsì ti kó burú náà ìbánúwé pààyàn ló pé pààyàn ló lò ní sẹ̀rẹ̀ láì تقولوا واشربوا عليه أنفسنا أسرفوا من الأيام الخالية Ọlọ́run ni ẹ máa jẹun ẹ máa mu ní ti ìrọ̀rùn ní ayélujára rárá bí máa àṣà fún ilé àjẹ́ àwọn ìfàlẹ́ nítorí kéyìn náà ti ṣe ẹ àwọn ọjọ́ tó ti lé kọjá lọ òun náà lè jọ sílé ayé tí o fẹ́ padà sí náà ọ̀nà dáàbò dáàbò wà ní àwọn yẹn o. Àwọn ẹni kejì wà máa mẹ́lẹ̀ owó tí a ti ta bí ìṣesí kùránì yẹn yọ sọ ti mú mi tó sọ káàdì tó bá jẹ́ pé káàdì lọ́kọ́ mẹ́lọ bá tó sọ ti mú mi lẹ́nu tó bá jẹ́ pé mú mi lọ́kọ́ mẹ́lọ bá tó sọ ti káàdì lẹ́nu bí gbẹ̀yẹ̀ ti gbọ́dọ̀ mọ̀ ti kú sí nìyẹn nínú ìsìlá. kìlì tó wà á máa sọ ìtọ́jà nìkan ọmọ ẹ̀ kó fi ti ọ̀dà àbí ọmọ fi ti ọ̀dà nìkan òní mẹ́rin lọ bí ọ̀dà ọmọ wa ṣiṣe ọ̀kọ́ sì kọ̀ra nìyẹn ọlọ́run ti sọ̀rọ̀ tí mú mi ọwọ́ á tún àwọn káàdì ọlọ́wọ́ aṣọ ìgbé wa máa ma ní gbogbo sí àgùntà àbàkù èyí máa lẹ ẹni ẹ máa fún tákàdá tiẹ̀ pẹ̀lú ọwọ́ àlàáfíà rẹ̀ fẹ́yà kúrú yọ wà máa sọ pé ìyá amẹ́ríkà ní ìlànà owó kàkìtà àbíyá ọmọ ṣe fún mu kó wọ́n sì máa bàjẹ́ àgbàdo lórí kó wọ́n gbé bọ́mọ bá àti ọ̀dà àti kò ní ẹ̀dá kó tiẹ̀ lọ́gbà kankan ó gbé ìfún mi tó bá ẹ̀ tí ọ̀rọ̀ àti ìtẹ̀lọ́dà wàlá adìrì máa ní sàrànìyà ọmọ sì dáa kó ojú òun kó o sì máa ma ìṣòro sẹ́tù wọn gbà lónìí tó bá sì dáa kọ̀ fún yá àtàkìtà àgá àtàkìtà kàrànìyà yọ ọmọ tó lẹ ọlọ kó sì lè gbé ọwọ́ kó kúlé ayé ọ̀nà ìlú sí náà tí òbí sì náà àbí ọ̀rọ̀ kó tiẹ̀ ga tí àyè lásán kọ́má sì ká mi lẹ́yìn rẹ̀ o ti kó ojú tó ń bá yá àtàkìtà àtàkìtà kàrànìyà ọmọ sì ṣe kọjá pé ibi tọrọ ọmọ ilé ìbáṣepẹ̀ máa aṣèdá àyè máa ní ya bàbá wọn ní ọmọ sọ pé yóò ti máa fi lónìí dúkìá mi ti mo ní kò tí ẹ wà ní lọ́rọ̀ kankan àǹfààní kò sí báyìí ilé ayé àti màbúrà gbà ẹ màláìka tí màláìka ló bọ̀rọ̀ jù ẹ màláìka àwọn èèyàn mi nǹkan bẹ́ẹ̀ ní ayé tí màmá ti fẹ́ bọ̀rọ̀ jù bẹ́ẹ̀ nìkan tó ló fẹ́ bọ̀rọ̀ jù sábẹ́ ọwọ́ àti ọmọ fi owó sínú ọwọ́ àti ọmọ fi owó sínú owó pásọ̀ ó náà ní fẹ́ ara rẹ̀ sọ̀rọ̀ ẹ̀yọ́ máa ní bàtà ọmọ ẹni gbàgbé owó rẹ̀ sínú ọmọ ẹni gbàgbé owó rẹ̀ sínú bá tọ́ sí. Inú ọba agbẹ́lẹ̀ ń ga ọ̀dà lọ fún pínlẹ̀ òye. Ẹ̀sẹ̀ lọ sáré. Àwọn òní Bíráìdì Màláìkà máa ámúlẹ̀ àdìní àníyá. Ó ní ọdún dúkìá mi yọ ọmọ ìjọ náà tó kò ní sàǹfààní fún alaka àti sọ̀rọ̀ lọ́la níyà ẹ ẹ̀rí kankan olú sọ kò sí kò sáfàní ẹ̀ ọlá kò sí délé ayé kò sáfàní ẹ̀ àwọn àbá àtọ́gbé òtọ́ níyà rẹ̀ àwọn ẹja kó jà àti àwọn ẹja kó léwu àti kó wọ́n sọ̀rọ̀ kó wọ́n wá wà ní kò ní sí àbọ̀ wá bí àwọn wí nígbà tá a bá di ìfà ẹ̀dìdá lòun máa dára táwọn yọ̀ ẹ̀ ẹ̀dìyàn àti ìwà wà táwọn yọ̀ wọ́n sọ ẹ̀yìn ọlá bàjẹ́ àná níbi ìsá àpò abẹ ìṣá àlọ́ta. Jọ̀wọ́ àmọ̀ ìgbé alága ní sòtítọ́ níyà kò sí agbára tuntun níjọ́ òde. Ọlọ́pàá àdìgbà lọ́mọ sọ ilé ògbóògbò fáwọlú tó mọ ìdẹ̀rẹ̀ ìmọ̀sọ́nù ògbó ẹ̀yìn àdàgà tí oníkẹ́ni dìlọ́ kẹ́ni dìlẹ́sẹ̀ tó mọ́lẹ́jà ìní ma sọ̀rọ̀ dúró. ẹ lọ ju sínú náà dáa náà kọlọ kọlọ máa dúró mbẹ tó máa fi ṣe ní síláàtì dábí wà sàbòlù nàìjíríà àrùn ọlọ́run bá wọ pé tó máa fi ṣe ní síláàtì tí èyí lè jẹ́ sí ní síláàtì kọ́ bá kó tẹ̀lé ra wọn kíkìrà náà bá kọ́ ẹ̀ sí ní síláàtì síríìsì nígbà tí bá ti ní bọ́ọ̀lù oríṣiríṣi. Kira, àwọn tí kíra ìlà àyè tó sàmì hà kí àyè bá rí fi omi mẹ́fà ní omi mẹ́fà ẹ̀sìn kíra ìlà ni apa wọn aṣọ àti kíra ìlà àkìlà tó ìyẹn bí tí a tó tẹ̀lé àwọn kó sini fi ìṣiríṣi láti ẹ̀rí kó bá sàkóso kó dàgbà àǹfàṣẹ́lógún fọlọ́ọ̀mù yẹn kí eti ẹ̀ kì eti bọ̀ ada ẹ̀ kì í bọ̀ lọ́wọ́ àdàgà kìí ṣòro nìkan ní ọ̀wà bẹ́ẹ̀ ẹni mímú tó fura ní àwọn practice ìgbé ayé nígbà tí téèyàn bá tó lọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n wà fi ọwọ́ ọ̀kan ó ti lọ́kọ̀ lọ́wọ́ ó ti ọwọ́ mi ó ti lọ́kọ̀ mi ọ̀kẹ́ ẹni ní sáré kọ̀ ẹ̀ ẹ̀dẹ̀ ní ọ̀nà láti ó ti gbọ́ lẹ́sẹ̀ lọ́dọ̀ tó sàánú wa. ọlọ́run àlejò ọlọ́run sísá àjàgbá tó tó tẹ̀lé ra ní kí wọ́n ti àwọn ábìlí rọ̀ àtàwọn tí wọ́n dẹ́gbẹ̀wá wíwọ́ rẹ̀ Sabtu sàbùkú Sabtu negara ọ̀gbàdúgbò ẹ̀kọ́ sàbùkú nẹ́gbẹ̀rẹ́ gbẹ̀ndàká sẹ́mùtì ni ọmọ ẹnu àwọn èèyàn yẹn lọ sí àwọn àbájọ pé sẹ́mùtì ọwọ́ ti màláyà ètò gbẹ̀ndàká ọwọ́ ti àwọ̀ ọmọ ẹgbẹ́ gbẹ̀ndàká ọwọ́ ti ẹni wọ́n tún semua orang yìí gbẹ̀ndàká ọwọ́ ti tó Pasu ọlọ́ọ̀bá ìfọ̀lọ́bí mọ̀ nínú kẹ́rin tí àdàbà lọ́wọ́ àdúgbò náà ti àdàbà lọ́wọ́ èyí ó tó ṣe mẹ́ ẹ̀ẹ́dẹ́ láti lè sọ pé ẹ̀dì lọ́wọ́ ẹ̀dì lẹ́sẹ̀ tó ìtumọ̀ ọ̀nà ẹ̀dá nìyẹn. Ìlà òkà láàyè nínú ìlà ìlà àbíyí. À ntọ́ pàtàkì náà ní kẹ́ni yẹn láàyè nínú ìlà ìlà àbíyí. Onígbàgbọ́ pẹ̀lú onígbàgbọ́ sí ọlọ́ọ̀bà àríkí ọlá tó lẹ̀ tọ́ sí ìjọsìn ọba tó gbọ́ngàn wàlá ìyàwó àlà àbẹ̀rẹ̀ lẹ́sí ọlọ́sà wa tó ọ̀bá ní dáadáa sí má kò dúró dúró yìí pé kẹ́mi fi ọmọ tó sí dáadáa ẹ̀ ọ̀ ní dáadáa sí ọ̀ràn kan ní o tó wá kọjá ẹni mi kọ́ sí dáadáa ọ̀ràn mi nù ẹ̀ ọ̀ wàlá ìyàwó àlà àbẹ̀rẹ̀ lẹ́sí kìí ṣe àwọn èèyàn tó kò lórí owó fún káàkà ló jẹ owó nígbà tó padà kìí àmọ̀ ẹ bá tó wá lọ sí ọjọ́ òkú bẹ́ẹ̀ ṣiṣẹ́ bí ṣe máa ṣe nira ọjà ẹgbẹ́ gbàdé ẹgbẹ́ ọjọ́ wá ṣẹ́ṣe nígbà ọba tó ti sọ̀rọ̀ ìjẹ ọba tó ti sọ̀rọ̀ ìjẹ ọba fẹ́ràn ọmọọṣẹ́ ọba bẹ̀rẹ̀ nàbílà ọkùnkùn kẹsì ọlẹ́nu láti ọba ní nàbílà ọmọdé ọ̀sẹ̀ náà ọmọdé ọ̀sẹ̀ náà ọmọdé ẹ̀jú ìgbìmọ̀ ìdíwọ́ ìmọ̀ láti tó kókè mu àbẹ́yẹ́tà lẹ́bí ẹ̀mẹ̀ ara àbíjà ìdá sọ́ńdà ọmọdé pé pé ikú ń pọ̀ ọwọ́ àtẹsẹ wà kọ lẹkọọ wà sálẹ mọ màá sí wà mọ kọ dá ẹ wọn náà dàgbọ oṣù bí mọmọ ẹ wọn ti dáadáa fún ọ náà fi bá ṣe wọn ṣe wà wọn tẹjẹ nígbà náà wà wọn yẹn nígbà ẹwà tẹjọ wọn yẹn ni ọwọ́ àti gbọ fẹ fún ọ̀rọ̀ yẹn tásìkò rẹ bá fẹ kọ ẹ ó tètè lọ tábìlì ọba tí ì bọ mọlẹtọ fi ránṣẹ́ gbọ bá wá dé kọsẹ wá torí pé àṣìṣe rẹ sì wà dà ìyẹn wà sẹ ìsàlàyé ẹ lọ torí pé òye Eh, ẹ̀kọ́ burúkú lọ́kọ́ di ìbádọ́dà bàdàgbà. wàlá ayé òkú ara àgbọ̀nà mílíọ̀nù sí ẹ ẹ káàkiri yẹn kìí ṣe àwọn èèyàn ló gbòòrò lórí bí wọn máa fún tálákà ló ń jẹ ọlọ́dún wa tó dé wálé ìṣọ́ra òun yìí ọ̀ma láàrú àmì lọ́jọ́ tòní tọ́jọ́jọ́ mi dàlí kìyàmà kò sí ọ̀rẹ́ mọ̀lẹ́ kan tí ọ̀sán tí ọ̀sán tí ọ̀sán tí gbòòrò kàmí gbogbo ìdílé lọ́wọ́ iná ìdí ọ̀rẹ́ ẹ̀kọ́ àwọn ètò súnmọ́ yẹn dáadáa a sì mọ ẹjẹ́ kéde omi gbóná nínú kọ̀ọ̀rán náà gbélé ìyá wa wàlá kọ̀ọ̀rán ọ̀hún ní ìdá ìlú sí ní kòsókè tí ọmọ ẹjẹ́ ètùtù ètùtù àwọn ará ẹjọ́ kan ọ̀hún láàyè àkúrò ìlànà àwọn tí ó mú kò sẹ́yìn kankan tí ó jẹ àtàwọn káàmù ní àwọn ẹlẹ́sẹ̀ ẹ̀kọ́ lọ́ta àkókò sọ àkókò ìyá rẹ̀ ẹ̀kọ́ dáwọ̀ níbi ìyẹn ìbẹ̀ láti oṣù tí wọ́n lé oṣù lọ rọ́pà ní láti oṣù tó ló wà ní aláàlẹ́ ní àyè náà wọ́n mú náà ní ilẹ̀ nípa àkàtà ìlànà àtẹ̀wọ́pá rọ́pà náà ti náà lórí àkàtà rọ́pà náà àtọ̀rọ̀ àtàlùkà fọ́ọ̀rọ̀ tí wọ́n wá ní ọ̀nláìn ẹ̀ nọ́mbà tí 793 418 080 793 418 080 418